الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده وآله وصحبه وبعد أصول السنة إين ترى أوي يقول سنة للإمام أبي عبد الله أحمد بن محمد ابن حنبل الشيباني رحمه الله تتي أفاوى شواجواني baba abdullahi ahmed ọmọ muhammed ọmọ hanbal kí ọlọ́ba kí ó bá ní kẹ́ ọ sọ wípé usulu sunnati indana àwọn ìpìlẹ̀ sunna ní ọ̀dọ̀ tiwa التمسك بما كان عليه أصحاب رسول الله صلى الله عليه وسلم òun náà ni dídìrọ̀ mọ́ nǹkan tí àwọn sàábé ìránṣẹ́ ọlọ́run bá kíkẹ́ àti ọlá ọlọ́run bá kó máa bá tí wọ́n bẹ ní orí rẹ̀ wàlẹ́kùtìdá obìhìm àti ìmọ̀ kọ́ṣe wọn wàtẹ́rùkùlù bídà àti mímọ̀ fi gbogbo àdàdálẹ̀ sílẹ̀ wàkùlù bídà àti fàhíyà dọ́làlà àti pé gbogbo àdàdálẹ̀ pátá ọ̀nà ànú ní í ṣe wàtẹ́rùkùlù kùsùmáàt àti gbígbé gbogbo ìfanfàjù sílẹ̀ wàlùjùlù sí máa ashabil ahwa àti mímọ jìnnà sí mímọ jókòó pẹ̀lú àwọn onífẹ̀ẹ́nu watarkul mira'i wal jidali wal khusumati fid din àti gbígbé àríyànjiyàn ìfànfà àti ìyàn jíjà nínú ọ̀rọ̀ ẹ̀sìn jù sílẹ̀ wasunnatu indana ìtì wá ń jẹ́ sunna ní ọ̀dọ̀ wa atharu rasulillahi sallallahu alayhi wa sallam òun náà ni orípa ìránṣẹ́ ọlọ́run ọba kíkẹ́ àti ọlá ọlọ́run ọkọ̀ máa bá wà sunnatu tufassiru al-Qur'an bẹ́ẹ̀ sì ni wípé sunna ni máa ń túmọ̀ al-Qur'an wa hiya dalailu al-Qur'an òun náà sì ni atọ́ka sí ìtumọ̀ al-Qur'an wa laysa fi sunnati qiyas kò sì sáǹfààní fún àfi nǹkan wé nǹkan nínú sunna wala tudrabu lahul amthal a sì kì í fi nǹkan kan kẹgbẹ́ pẹ̀lú rẹ̀ àbí ká máa fi nǹkan wé wala tudraku bil uquli wala al ahwa a sì kì í fi làákàyè àbí fẹ́ẹ́nu máa ti ń bẹ nínú sunna innama huwa littiba' wa tarkul hawa ìwọ̀nba ń tó jẹ́ náà ni mímọ́ tẹ̀lé àti mímọ́ gbé ìfẹ́ nújú sílẹ̀ wa mina sunnati lazima bákan lára sunna tí ọkàn pa alẹ́tì mẹ́ntàrọ́kà mínà xọ́sílá léyìí tó jẹ́ wípé ẹnikẹ́ni tó bá fi ègégé kan nu rẹ̀ sílẹ̀ lam yaqbalha wa yu'min biha tí ó gbà wọlé tí ó sì nígbàgbọ́ nu rẹ̀ lam yakun min ahliha kò jẹ́ kan nínú àwọn sunnanu lára rẹ̀ ní al-imanu bil qadari khayrihi wa ìnígbàgbọ́ nínú kádàrá àti tó da àti tí kò wà nínú rẹ̀ wa tasdiqu bil ahadithi àti ìgbàǹpódodo ni gbogbo ẹ̀gbà wa ọ̀rọ̀ tó bá ń bẹ ní orí rẹ̀ wal imanu biha àti ìnígbàgbọ́ nínú rẹ̀ wala yuqalu lima a sì kì í sọ ń pa rẹ̀ wípé kí lórí tó fi jẹ́ bẹ́ẹ̀ wala kayfa àti pé báwo ló ṣe jẹ́ báwọn innama huwa tasdiq wal imanu kí a gbà lódodo tọkàntọkàn ká sì nígbàgbọ́ nínú rẹ̀. ومن لم يعرف تفسير ẹnikẹ́ni tí ó bá sì mọ àfọ̀síwẹ́wẹ́ ìgbàwọ́ ọ̀rọ̀ kan àbí tí làákàyè rẹ̀ tí ò gbé faqad kufiya dhalika wa uhkima lah irúfẹ́ ẹni báyìí wọ́n ti bá a ṣe àṣìlẹ̀ ẹ̀ṣẹ̀ wọ́n sì ti gbé ìdájọ́ tiẹ̀ jáde fa alayhi al-imanu ìwọ̀nba ń tọ́ yẹ́ náà ni kí ó nígbàgbọ́ nù rẹ̀ wa taslimu lah ó sì jupájú sẹ́lẹ̀ fún mithlu hadithi sadiqil masduq gẹ́gẹ́ bí ẹgbẹ̀wọ́rọ̀ olódodo nì ẹ̀ńtà máa ń gbà gẹ́gẹ́ bí olódodo wà mísìlù máa kana mísìlùhù fil qadar àti irú àwọn ọ̀rọ̀ tó wá báyìí nínú ọ̀rọ̀ ń pa kádàrà wà mísìlù ahadithi ru'yati kulliha àti irúfẹ́ àwọn ẹgbẹ̀wọ́rọ̀ tó sọ̀rọ̀ nípa rírí ọlọ́run bá wà inna bàtà anil asma kódà bí ò bá nǹkan tí etí máa ń gbọ́ mu wastawhasha minha al-mustami' tẹ́ni tó sì ń gbọ́ tó sì ń paayun látara tó ń gbọ́ yìí wa innama alayhi al-imanu biha ìwọ̀n bá ń tó yẹ náà ni kí onígbàgbọ́ pẹ̀lú rẹ̀ wa alla yarudda minha harfan wahida kò sì gbọ́dọ̀ dá harafi kan péré nínú rẹ̀ padà wípé kò rí bẹ́ẹ̀ wa ghayraha min al-ahadith al-ma'thurati an al àti nínú àwọn ẹgbàá wa tí ó jọrú rẹ̀ léyìí tí wọ́n gbà wá láti ọ̀dọ̀ àwọn tí afọkàntán wa alla yukhasima ahada àti wípé kò gbọ́dọ̀ bá ẹnì kankan jiyàn wala yunadhiro kò sì gbọ́dọ̀ bá ṣe fanfa wala yata'allama kò sì gbọ́dọ̀ lọ nípa àríyànjiyàn fa innal kalama fil qadari war ru'yati wal qur'ani wa sunan makruhun wa manhiyun nítorí pé dájúdájú gbogbo ọ̀rọ̀ pátápátá nípa kádàrá àti rírí ọlọ́wọ́n ba àti nípa alukur'an àti tó yàtọ̀ sí inú àwọn tó jọ nínú nǹkan tó ní ṣe pẹ̀lú sunna nǹkan tá a kọ nǹkan tí àsìkò rírà lọ́pọ̀lọpọ̀ jẹ́. la yakunu sahibuhu wa in asaba bi kalamihi sunna min ahli sunna. ẹnikẹ́ni tó bá ń ṣerú rẹ̀ kódà kí ọ̀rọ̀ tí ń sọ kó wà níbàámu sí sunna kò ní máa jẹ́ ìkan àwọn sunna hatta yada aljidala wa yusallim títí tí yóò fi gbé àríyànjiyàn jù sílẹ̀ tí yóò sì gbàfà pátápátá wa yu'mina bil athar tí ó sì nígbàgbọ́ nínú àwọn orípa tí wọ́n gbà wá wal Qur'anu kalamullah àti wípé al-Qur'ani ọ̀rọ̀ ọlọ́run ọba ni wa laysa min makhluq kìí ṣe ẹ̀dá wala yad'ufu an yaqula laysa min makhluq kò sì dín nǹkan tó lẹ tá a bá sọ wípé kìí ṣe ẹ̀dá. قال فإن كلام الله ليس laysa منه، ba'inin minhu ó tún sọ wípé dájúdájú ọ̀rọ̀ Ọlọ́run Ọba kì í ṣe nǹkan tó yàtọ̀ sọ́lọ́run Ọba wa laysa minhu shay'un makhluq kò sì kì í ṣe nǹkan tí ó ṣẹ̀dá láti ọ̀dọ̀ rẹ̀ wa iyyaka wa munadharata man ahdatha fi ṣọ́ra o kò má ma ṣe àríyànjiyàn pẹ̀lú àwọn tí wọ́n dá nǹkan tuntun lẹ̀ ń parẹ́ wa man qala bil lafzi wa ghayrihi àti àwọn tí wọ́n ṣe òpinya láàrin gbólóhùn alukur'ani àti kur'ani gangan àbí ẹni tó yàtọ̀ sí waman waqafa fihi àti ẹni tó kẹnu rúti ò sàn kankan paarẹ faqal tó wá sọ wípé la adari makhluqun aw laysa bi makhluq tó wá sọ wípé ìmọ̀ ṣé wọ́n ṣẹ̀dá rẹ̀ ní àbí wọ́n ṣẹ̀dá rẹ̀ wa innama huwa kalamullah nítorí wípé kì í nǹkan mi àfi gbólóhùn ọlọ́wọ́n ba fahadha sahibu bid'ah ẹni tó ṣe báyìí aládàáda lẹ́ni mislu man qala huwa makhluq ọ̀rọ̀ rẹ̀ ò ta sí ọ̀rọ̀ ẹni tó sọ wípé ẹ̀dá ọlọ́ọ̀bá ni wa innama huwa kalamullahi laysa bi makhluq torí wípé kìí ṣe nǹkan mi àfi ọ̀rọ̀ ọlọ́ọ̀bá kìí ṣe ẹ̀dá rẹ̀ wal imanu bir ru'yati yawmal qiyamah àti ìmígbàgbọ́ tínú rírí ọlọ́ọ̀bá ní ọjọ́ gbẹ̀ǹde kama ruwiya ani nabiyyi sallallahu alayhi wa sallam gẹ́gẹ́ bí wọ́n ṣe ṣe gba ìgbàwá rẹ̀ láti ọ̀dọ̀ ànábì kíkẹ́ àti ọlọ́run lọ́wọ́n bá kọ́ máa jẹ́ tiẹ̀ minal ahadith as-sihah nínú àwọn ìgbàwá tí ó fẹsẹ̀ nílẹ̀ wa anna an-nabiyya sallallahu alayhi wa sallam àti wípé ànábì kíkẹ́ àti ọlọ́run bá kọ́ máa bá ọ̀dọ̀rọ̀ àrọ́bà ó ti rí ọlọ́run bá rẹ̀ wa innahu ma'thurun 'ala á wá láti ọ̀dọ̀ ìránṣẹ́ ọlọ́run bá kíkẹ́ àti ọlọ́run bá kọ́ رواه قتادة عن عكرمة عن ابن عباس قتادة أقباوة قوجون عكرمة قوجو أم عباس ورواه الحكم بن أبان عن عكرمة عن ابن عباس حكم وما أبان أقباوة قوجون عكرمة التي أدوم عباس ورواه علي بن زيد عن يوسف بن مهران عن ابن عباس بكنا علي وما زيد ó gbà wá gba ojú ọ̀nà yusuf ọmọ mihran láti ọ̀dọ̀ ibn abbas wàlẹ̀ hadith wa indana ala zahiri ẹgbà wọ́n ọ̀rọ̀ náà sì rí lọ́dọ̀ tàwa gẹ́gẹ́ bó ṣe hàn náà ló ṣe rí kama jaa ani nabiyyi sallallahu alayhi wa sallam gẹ́gẹ́ bí ó ṣe wá láti ọ̀dọ̀ anabi kíkẹ́ àti ọlá ọlọ́mọ máa bá wal kalamu fihi bid'ah ká sì máa sọ̀rọ̀ nípa rẹ̀ ní tó takò àdàdálẹ̀ ni walakin nu'minu bihi kama jaa ala zahiri ṣùgbọ́n wa gbà á gbọ́ gẹ́lẹ́ bó ti ṣe wá ní bó ṣe fojú hàn wala nunadhiru fihi ahada a sì bá ẹnì kankan jiyàn lórí rẹ̀ wal imanu bil mizani yawmal qiyamah àti ìnigbàgbọ́ nínú òṣùwọ̀n ní ọjọ́ àgbéǹde kama jaa gẹ́gẹ́ bí ó ṣe wá wípé yuzanu la abdu yawmal qiyamati fala yazinu junaha ba'udah wọn àwọn ẹrú sèmí ní ọjọ́ wíwá al kò sì ní wọn ìyẹ́ ẹ̀fọn wàtúwùsànù àmàlù làìbáàd wọn a sì wọn iṣẹ́ àwọn ẹrúsìn kí a máa já àfìlà àthàr gẹ́gẹ́ bí ó ti ṣe wá nínú ẹgbà wọ́ọ̀rọ̀ wàlẹ̀ ìmáàlù bíhi wàtẹ̀sùndínkù bí àti nígbàgbọ́ nù rẹ̀ àti ìgbà tọkàntọkà wípé òdodo ló ń ṣe wàlẹ̀ ìyàrọ́dọ̀ àmàn rọ́dà dálík àti kágúnrí kúrò lọ́dọ̀ ẹnikẹ́ni tí ó bá ní ọ̀rọ̀ yóò rí bẹ́ẹ̀ wàtẹ́rùkù mùjà dálátì ká sì gbé ìbá jiyàn ìbá ṣe fáńfà jù sílẹ̀ wa anna Allaha ta'ala yukallimu al-ibada yawm al-qiyamah àti wípé ọlọ́run bá tí yóò ga jùlọ yóò bá àwọn ẹrúsìn rẹ̀ sọ̀rọ̀ ní ọjọ́ gbẹ̀ndẹ̀ al-qiyamah laysa baynahum wa baynahu tarjuman kò ní sí ògbìfọ̀ láàrin wọn wal imanu bihi wat tasdiq bihi àti ní nígbàgbọ́ sí eléyìí àti gbígbà tọkàntọkàn wípé òdodo ni wal imanu bil hawd àti ìnígbàgbọ́ nínú sẹ́lẹ̀rù وأن لرسول الله صلى الله عليه وسلم حوضا àti wípé ìránṣẹ́ ọlọ́run bá kíkẹ́ àti ọlọ́run bá kọ́ máa jẹ́ tiẹ̀ ó ní ìbùlẹ̀ kan yawm al-qiyama taridu alayhi ummatu lọ́jọ́ bí al-qiyama lẹ́yìn tí àwọn ọmọlẹ́yìn rẹ̀ ó máa darí wá arduhu mithlu tulihi masirata shahrin ìbú rẹ̀ dà gẹ́gẹ́ bí òru rẹ̀ ìrìn onídìí oṣù kan ló jẹ́ aniyatuhu ka'adadi nujumi sama òǹkà àwọn ife ìmumi tí ń bẹ níbẹ̀ ó jẹ́ déédéé òǹkà ìràwọ̀ ojú sánmà alama sahat bihi al-akhbaru min ghayri wajhin gẹ́lẹ́ bí àwọn ìgbàwọ́ ọ̀rọ̀ ṣe fi eléyìí rinlẹ̀ ní ojúkọ̀nà tí ó ju ẹyọ kan lọ wal imanu bi adhabil qabr àti ìnígbàgbọ́ nínú ìyà inú sàárè wa anna hadhihi al-ummata tuftanu fi quburiha àti wípé àwọn èèyàn tí ń bẹ nínú ìjọ yìí ojú wọn ó kan ìdààmúdàbò nínú sàárè wa tusalu anil iman wọ́n sì bi wọ́n lè béèrè nípa ìgbàgbọ́ wal islam àti nípa ẹ̀sìn islam wa man rabbuhu àti pé ta ni ọlọ́wọ́n bá rẹ̀ wa man àti wípé ta ni òjíṣẹ́ rẹ̀ wa ya'tihi munkarun wa nakirun kayfa sha'a Allahu azza àti wípé munkaru àti nakiru màláíkà méjèèjì wọ́n á dé wá báyìí kayfa Allahu azza wa bí ó ṣe wù Ọlọ́run ọba tí ó gbọ̀ngbọ̀n ọba tí ó ga wa kayfa arad àti ibi ó ṣe fẹ́ wal imanu bihi wat tasdiqu bihi àti nígbàgbọ́ nù rẹ̀ àti gbígbà tọkàtọkà wípé òdodo ni wal imanu bi shafa'ati nabiyyi sallallahu alayhi wa sallam àti nígbàgbọ́ nínú ìṣìpẹ̀ ànábì kíkì àti ọlá ọlọ́ba kọ́ máa bá wàbí qawmin yakhrujuna minan nari ba'da mahtaraqu wa saru fahma àti àwọn ìjọ kan tí wọ́n ó jáde padà nínú iná lẹ́yìn ìgbà tí wọ́n ti jóná tí wọ́n sì ti dèrú wàyú márùbíhìm ilà naharin nàálà bábílì jannah wọ́n sì pàṣẹ wípé kí wọ́n mú wọn lọ síbi odò kan tí ń bẹ ní ẹnu ọ̀nà àlìjánná kàmá jaa fil athar gẹ́lẹ́ bí ó ṣe wá nínú àwọn ẹgbàwọ́rọ̀ kayfa sha Allahu wa kàmá gẹ́lẹ́ bí ó ṣe wù Ọlọ́run Ọba àti bó ṣe fẹ́ innama huwa imanu bihi wa tasdiqu bihi ìwọ̀nba tí ó yẹ wá náà ni kí a gbàgbọ́ nínú eléyìí ká sì gbà tọkàntọkàn wípé òdodo ni. wal imanu anna al-masiha ad-dajjal kharijun àti wípé kí a gbàgbọ́ wípé olùgbàlà òpèrọ yóò jáde maktubun bayna aynayhi kafir wọn kọ ọ sí gbangba wájú orí rẹ̀ báyìí wípé kèfèrí wal ahadithu allati ja'at fihi àti àwọn ìgbàwọ́ tí ọ̀rọ̀ yìí wá nínú rẹ̀ wal imanu bi anna dhalika kain àti ká gbàgbọ́ wípé gbogbo eléyìí náà ni yóò ṣẹlẹ̀ wa anna isa bin maryama alayhi salam àti wípé isa ọmọ maryama kí ìkẹ́ ọlọ́run bá kó máa bá yanzilu fayaqtuluhu bi babilud yóò sọ̀kalẹ̀ yóò sì ṣekú pa Dajjali ní ẹnu ọ̀nà lud wal imanu qawlun wa amal àti wípé ìgbàgbọ́ ọ̀rọ̀ sísọ ní àti iṣẹ́ ṣíṣe yazidu wa yanqus a máa lékún a sì máa dínkù kama jaa fil khabar gẹ́gẹ́ bí ó ti ṣe wá nínú ẹgbẹ̀wọ́n ọ̀rọ̀ wa aktharul mu'minina imanan ahsanuhum khuluqa àti wípé àwọn tí ìgbàgbọ́ wọn pé jù nínú àwọn onígbàgbọ́ náà ni àwọn tí ìwà wọn tó rẹwà jù wa man taraka as-salata faqad kafar àti wípé ẹnikẹ́ni tó bá ti gbé irun kíkí jù sílẹ̀ ó sì di kèfèrí wa laysa minal a'mali shay'un tarkuhu kufrun illa as àti wípé kò sí iṣẹ́ kankan tó jẹ́ wípé gbígbé jù sílẹ̀ a máa sọ ní di kèfèrí àyàfi ìrun kíkí man tarakaha fahuwa kafir ẹnikẹ́ni tó bá gbé jù sílẹ̀ ó sì di kèfèrí. wa qad ahalla Allahu bá sì ti ṣe gbígbẹ̀mí irú ẹni bẹ́ẹ̀ ní ẹ̀tọ́. wa khayru hadhihi al-ummati ba'da nabiyyiha àti wípé ẹni tí ọlọ́lá jù nínú ìjọ yìí lẹ́yìn ànábì rẹ̀ Abubakar ní Siddiq òun náà ní Abubakar olódodo nìyí ثم عمر بن الخطاب لينا لك عمر وما خطاب ثم عثمان بن عفان لينا لك عثمان وما عفان نقدم هؤلاء الثلاثة عامتي عمتي سواجو كما قدمهم أصحاب رسول الله صلى الله عليه وسلم gẹ́lẹ́ bí àwọn sàábé ìránṣẹ́ ọlọ́wọ́n bá kíkẹ́ àti ọlá ọlọ́wọ́n kọ́ máa bẹ fún bí wọ́n ṣe máa ń tì wọ́n ìyapa ẹnu lórí eléyìí thumma ba'da ha'ula'i thalatha lẹ́yìn náà lẹ́yìn àwọn mẹ́ta wọ̀nyí ashabu shura al-khamsa àwọn tí wọ́n kó ọ̀rọ̀ sí lọ́dọ̀ márùn-ún aliyu ibn abi talib aliyu ọmọ abi talib wa talha wa zubayr àti talha àti zubayr wa abdulrahman ibn awf àti abdulrahman ibn awf wa sa'adun kulluhum yasluhu lil khilafa àti sa'adu gbogbo ẹnì kọ̀ọ̀kan wọn pátápátá ló lẹ́tọ̀ọ́ sí kó jẹ́ àròlé wa kulluhum imam ẹnì kọ̀ọ̀kan wọn náà ló sì jẹ́ aṣíwájú. wa nadhhabu fi dhalika ila hadith Umar nta agbára lé lórí eléyìí òun náà ni ẹgbà wá láti ọ̀dọ̀ ọmọ Umar tó sọ wípé kunna na'uddu wa rasulullahi sallallahu alayhi wa sallam hayyun wa ashabuhu mutawafirun a máa ń ṣe òǹkà nígbà tí ìránṣẹ́ Ọlọ́run ń bẹ láyé kíkẹ́ àti Ọlọ́run kọ́ máa bá tí àwọn sàábẹ̀ rẹ̀ tí wọ́n sì pọ̀ yanturu dáadáa wípé abubakirin summa umaru summa usman summa naskut wípé ẹni tó jẹ́ ẹni tó dáa jù òun náà ni abubakar lẹ́yìn náà ló kàn umaru lẹ́yìn náà ló kàn usman lẹ́yìn náà àwàdákẹ́ summa min ba'di ashabi shura lẹ́yìn náà lẹ́yìn àwọn tó jẹ́ àwọn tí a fọ̀rọ̀ tì sí lọ́dọ̀ wọ̀nyí ahlu badirin minal muhajirin àwọn tí wọ́n jà ogun badiri nínú àwọn tí wọ́n ṣe hijira súnmọ́ ahlu badiri minal ansor lẹ́yìn náà ló kan àwọn tí wọ́n ja ogun badiri nínú àwọn ará madina tán gbà wọ́n lálejò min ashabi rasulillahi sallallahu alayhi wa sallam nínú àwọn sàábì ìránṣẹ́ ọlọ́run bá kíkẹ́ àti ọlá ọlọ́run bá kọ́ máa jẹ́ tiẹ̀ ala qadri al-hijrati was-sabiqati awwalan fa awwala gẹ́gẹ́ bí wọ́n ṣe síwájú ara wọn ṣe hijira ẹni àkọ́kọ́ nínú wọn náà ní ẹni àkọ́kọ́ nínú àpọ́nlé. thumma afdalu an-nasi ha'ula lẹ́yìn náà àwọn tó tún lọ́lá lẹ́yìn àwọn tí adarúkọ wọ̀nyí asuhabu rasulillahi sallallahu alayhi wa sallam àwọn náà ni àwọn sàábé ìránṣẹ́ ọlọ́wọ́n bá kíkẹ́ àti ọlọ́wọ́n bá kọ́ máa bá alqarnu alladhi bu'itha fihim àwọn ìran tí wọ́n gbé ìránṣẹ́ ọlọ́wọ́n bá dìde láàrin wọn kullu man sahibahu sana gbogbo ẹnikẹ́ni tí ó bá láǹfààní láti jẹ́ sàábé rẹ̀ kódà kó jẹ́ ọdún kan péré aw àbúṣù kan aw yawman àbọ̀jọ́ kan péré aw sa'a àbí wákàtí kan péré aw ra'ahu fa huwa min ashabi àbótí ẹ̀ fojú gánni rẹ̀ òun náà sì jẹ́ ìkànnú àwọn sàbí lahu min as-suhbati ala qadri ma sahibahu ìwọ̀nba ìjẹ́sàbí tí ń bẹ fún náà ni ìwọ̀nba ìbálòpọ̀ tó bá lòpọ̀ wa kanat sabiqatuhu ma'a tí ìgbáwájú rẹ̀ sì ń bẹ pẹ̀lú rẹ̀ wa sami'a minhu wa nadhara ilayhi nadhara tó sì gbọ́ láti ẹnu rẹ̀ tí ó sì fojú kàn án. fàdínàhùn sọ́hbátán huwa afdọ́lù mi nàlẹ́ kọ́rin lẹ́dínà lámìyàráwò ẹni tí ìjẹ́sàbẹ̀ rẹ̀ tí ó kéré jùlọ ó lọ́lá ju ẹnikẹ́ni tó bá wá inú àwọn èèyàn látàwálẹ́yìn rẹ̀ lọ. wàlàwùlákùnlọ́hà bìjẹ̀mí ẹ̀ làmẹ́lì kódà bí wọ́n ṣe gbogbo iṣẹ́ rí pátápátá tó sì fi pàdé ọlọ́run ba. wa kana haula alladhina sahibu an-nabiyya sallallahu alayhi wa sallam àwọn tí wọ́n sì jẹ́ sàábẹ́ anabi kíkẹ́ àti ọlọ́lọ́ba kó máa bẹ fún wàrọ̀ awùhù ọ̀sẹ́mi ọ̀hún tí wọ́n sì fojú kàn án tí wọ́n sì gbọ́ láti ẹnu rẹ̀ wàmán rọ̀ áhùbì àìníhì wà ámànàbí tí wọ́n sì fi ojú wọn gangan báyìí tí wọ́n fi rí tí wọ́n sì gbàgbọ́ nínú rẹ̀ wàláwù sáátán kódà kò jẹ́ wípé àsìkò péréte ni afdọ́lù torí ìjẹ́sàbẹ̀ tiwọn kódà bí àwọn tó wá lẹ́yìn wọn yìí ṣe gbogbo iṣẹ́ rẹ̀ was-sam'u wat-ta'atu lil a'immati wa amiril mu'minin àti wípé ìmọ̀ gbọ́ àti mímọ̀ tẹ̀lé ó jẹ́ dandan fún gbogbo ẹnikẹ́ni tó bá ti jẹ́ aṣíwájú àti apàṣẹ wàá fún àwọn mùmìnì al-barru àti èèyàn dáadáa nù wọn àti ẹni tó ní àbújá ìjẹkù nù wọn wa man waliya al-khilafa àti ẹnikẹ́ni tí ó bá ti gun orí àlééfà ìṣèjọba wajitama annasu alayhi tí ẹnu àwọn èèyàn sì kò lórí wípé òun náà ni adarí wọn wàrọ́dù bí tí wọ́n sì yọ́nú sí wàmàna aliyahum bi saif àtẹnikẹ́ni tí ó bá jẹ gàbálẹ̀ wọn lórí pẹ̀lú pákànleke ìjàkadì hatta sara khalifatan wa summiya amiral mu'minin tí tó fi di àlééfà lé wọn lórí tí wọ́n sì pè ní apàṣẹ wàá fún àwọn mùmìnì wàlọ́gọ́zùwò máàrin máàlá òmàrọ́ ìlà yọmílì kìyàmẹ́. àti wípé mímọ jagun pẹ̀lú gbogbo àwọn tábàjẹ́ aṣíwájú ó sì ń tẹ̀síwájú títí tí ó fi di ọjọ́ ìgbéǹde alibaru wàlfàjìr àti olùṣe dáadáa nù wọn àti ẹni tí ó làbújẹ́ ìjẹ́kù láàyè tọ̀rọ̀ àìgbè jùlẹ̀ wà qismatul fay àti pínpín ẹrù ogun wà iqamatul hudud ila al àti gbígbé òfin dúró dídá sẹ̀ríà fún ni òun náà ń tẹ̀síwájú pẹ̀lú gbogbo àwọn tábà ti já síwájú laysa li ahadin an yata'ana alayhim kò lẹ́tọ̀ fẹ́nikẹ́ni láti gbé ojú ogun sí wọn wala yunazi'ahum àbí kó bá wọn ṣe ìfanfà wa dafa'u as-sadaqati ilayhim ja'izatun nafidah mímọ san zaka fún wọn ó ó sì jẹ́ nǹkan tí afaramọ́ man dafa'aha ilayhim ajza'at anhu ẹnikẹ́ni tí ó bá san zaka fún wọn ó ti san zaka rẹ̀ náà nu barron kana aw fajiron ẹni rẹ̀ ló jẹ́ ni abẹ́ntó ní àbúyẹ̀njẹ́ kù wa salatul jumu'ati khalfa àti mímọ kí ẹ̀rùn jimá lẹ́yìn rẹ̀ wa khalfa man wallahu jaizatun baqiyatun tammatun rak'atayn àti ẹnikẹ́ni tí ó bá yàn ní ni tó sì ṣẹ́kù bẹ́ẹ̀ títí láéláé tó sì pè pérépéré ní raka méjì man a'adahuma fahuwa mubtadi' ẹ̀ ń bá kí tátó tó wá tún kí irúfẹ́ ni bẹ́ẹ̀ aládàádáálẹ̀ ni tààríkùn lil àthar ó ti gbé gbogbo àwọn orípa tágbà wá jù sílẹ̀ mukhalifun lis sunnah ó sì sì tako sunnah laysa lahu min fadlil jumu'ati shay kò ní ọlá tí ń bẹ fún ẹ̀ ń bá kí jùmọ̀ rárá bó ti wulẹ̀ kọ́ máa idha lam yara as-salata tí o bá ti ní ìròrí wípé ó lẹ́tọ̀ọ́ láti kí irun ní ẹ̀yìn àwọn aṣíwájú wọ̀nyí mankanu ẹnikẹ́ni tabariya jẹ́ barrihim wa fajirihim ẹni eré nù wọn ni àbí ẹni tó ní àbújẹjẹ kù nù wọn ni fasunatu bi an yusalliya ma'ahum rak'atayn ntọ́jẹ́ sunna òun náà ní ká kí irun pẹ̀lú wọn ní raka méjì wa yadina bi annaha tammah ká wípé ó ti pé la yakun fi sadrika min dhalika o ò gbọ́dọ̀ ní iyèméjì nínú ọkàn rẹ bó tilẹ̀ kó ma lórí eléyìí wa man kharaja ala imamin min a'immatil muslimin ẹnikẹ́ni tó bá sì gbé ojú ogun tako èyíkéyìí nínú àwọn aṣíwájú nínú àwọn aṣíwájú mùsùlùmí wa qad kana an-nasu ijtama'u alayhi lẹ́yìn ìgbà tí àwọn èèyàn ti fẹnukò lórí ìjẹ́ aṣíwájú rẹ̀ wa aqarru lahu bil tí wọ́n sì gbà fún wípé aṣíwájú wọn ni ó ń ṣe bí ayi wajhin kana pẹ̀lú èyíkéyìí ojúpọ̀nà tí ó bá rí kí ó gbà wá bil ridha aw bil ghalaba wọ́n yọ́nú sí i tọkàntọkàn ní àbótí ẹ̀jẹ̀ gàba lé wọn lórí ni faqad shaqqa hadha al khariju wa asal muslimin irúfẹ́ ẹni tó gbójú ogun yìí ó ti kán ọ̀pá àwọn mùsùlùmí wa khalafa al athar ó sì ti tako àwọn orípa tí wọ́n gbà wá an rasulillahi láti ọ̀dọ̀ ìránṣẹ́ ọlọ́wọ́n bá kíkẹ́ àti ọlọ́wọ́ kọ́ máa bẹ fún un fa ìmáta lọ́kọ́rìjọ àlẹ́ tí irúfẹ́ òbíjìlẹ̀jẹ̀ báyìí tó bá fi lè kú sí orí ipò yìí máta mí tatan jahiliya ó ti kú ikú ojú dúdú kanu. wala yahillu qitalu sultan kò sì lẹ́tọ̀ọ́ ká bá olórí jà wala lọ́kọ́rìjọ àlẹ́ yìí li ahadin minan nas gẹ́gẹ́ bí kò ti ṣe lẹ́tọ̀ọ́ ká jáde lábẹ́ àṣẹ rẹ̀ gbogbo gbójú ogun sí fẹnikẹ́ni nínú àwọn èèyàn faman fa'ala dhalik ẹnikẹ́ni tó bá dé ilé yìí wò fahuwa mubtadi'un ala ghayri sunnati wa tariqa aládàdálẹ̀ nírú ẹni bẹ́ẹ̀ jẹ́ tí ó sì sì ní ojú ọ̀nà àti olórí sunna wa qitalul lususi wal khawarij jaiz àti wípé gbígbógun ti adigunjalè àti òbílẹ̀jẹ́ tó ń bá olórí jà ẹ̀tọ́ ni idha aradu lirrajuli fi nafsihi wa malihi tó bá dojú kọ ẹnikẹ́ni láti gba ẹ̀mí rẹ̀ àbí láti gba dúkìá rẹ̀ falahu an yuqatila an nafsihi wa malihi ó láǹfààní láti gbèjà ẹ̀mí ara rẹ̀ àti dúkìá rẹ̀ wa yadfa'a anha bi kulli ma yaqdir kó sì gbàràtà fún pẹ̀lú gbogbo nǹkan tí ó bá ní ní kápá wa laysa lahu idha faraquhu aw tarakuhu kò wá láǹfààní tí wọ́n bá ti fi sílẹ̀ àbápẹ̀yìndà lẹ́yìn rẹ̀ kó tún agbá tẹ̀lé wọn wala yẹtìbá àtharahum àbí kí ó máa lé orí pa wọn laysa li ahadin illa imam kò lẹ́tọ̀ọ́ fẹ́ni láti ṣe bẹ́ẹ̀ àyàfi aṣíwájú awulatal muslimin àbí alákòóso àwọn mùsùlùmí innama an yadfa'a an fi maqamihi dhalik ìwọ̀n bá ń táyè gbà á láti ṣe kó gbé ìjà ẹ̀mí ara rẹ̀ ní ààyè tó wà ń gangan wọ̀yẹ́nuwi bi jahadihi alla yaqtula ahadan kó sì lérò ń gbà pẹ̀lú ìgbìyànjú tó ṣe yìí wípé òun ò fẹ́ pa ẹnì kankan fa in mata ala yadayhi fi daf'ihi an nafsihi fil tó bá wá padà ṣekú pa á látara ń pé ó ń dáàbòbò ẹ̀mí ara rẹ̀ ní ojú ogun fa abadallahu èyí náà lọ́dà kọ́lọ́mùbá kó sì bá ní gbé irú ẹni bẹ́ẹ̀ jìnnà wa in qutila hadha fi tilka alhal tábà wá pa ẹni tí ń gbèjà ara rẹ̀ abẹ́mi ara rẹ̀ àbí dúkìá rẹ̀ ní irú kò báyìí wa huwa yadfa'u an nafsihi wa malihi tó sì ń gbèjà ara rẹ̀ lọ́wọ́ àti dúkìá rẹ̀ rajawtu lahu shahada mò ń ro kan pé wọ́n fún ní ipò ẹni tó kúkú shahidi kama jaa fil ahadith bó ti ṣe wá nínú àwọn ẹgbàá وجميع الآثار في هذا إنما أمر omira bíi kìtàlì. gbogbo àwọn ìgbà wa tó wá lórí ọ̀rọ̀ ìpátá ńṣe ni wọ́n pa aláṣẹ wípé kí ọba àjàù wàlám yu'mar bíi kọ́tìlì wọn ò pa aláṣẹ wípé kí ọpa wàlá tìbáàrì àbí wípé kí ọmọ àlè wàlá yujihizu àlẹ́yìnhí ìnsúrìà àbí kí ó mọ̀ọ́mọ̀ ṣe sùtá fún un ìgbà tó bá ti dá agúnlẹ̀ àwòkánà jarihan àbí lẹ́yìn ìgbà tí ó bá ti gba ọgbẹ́ sára wa in akhadahu asiran falaysa lahu an yaqtula tó bá wá gbá a mú lẹ́yìn ìgbà tó ti dá alágara tó sọ sẹ́wọ̀n falaysa lahu an yaqtula kò lẹ́tọ̀ àti ṣekú pa wala yuqima alayhi alhad àbí kọ́ dáṣẹ́ díà òfin sọ fún lè lórí walakin yarfa'u amrahu ila man wallahu ṣùgbọ́n ń ṣe ni kí ó gbé ọ̀rọ̀ rẹ̀ ẹni tí ọlọ́run bá ti gbé àkóso lé lọ́wọ́ kí yìí ò sì dájọ́ lé lórí. wala nashhadu ala ahadin min ahli al-qibla a sì jẹ́rìí fún ẹnì kankan nínú àwọn tí ajọ́ ń dojúkọ qibla bi amalin ya'maluhu bi jannatin wala nar látara iṣẹ́ kan tó ṣe wípé ọmọ àlìjẹ́nà ni àbí ọmọ náà ni narju lis-salihi wa nakhafu alayhi à dáadáa fún ẹni tó bá jẹ́ olùṣèlérí a sì ń bẹ̀rù fún wa nakhafu ala al-musii al-muznib a sì tún páyà fún ẹni tó bá jẹ́ olùṣe láburú ẹlẹ́ṣẹ̀ wa narju lahu rahmatallah a sì ń ro kan wípé yóò rí kí ọlọ́run bá wa man laqiya Allaha bi dhanbin yajibu lahu bihi an-nar ẹnikẹ́ni tó bá wá pàdé ọlọ́run bá pẹ̀lú ẹ̀ṣẹ̀ kan tí a máa sọ wíwọ́ná di ọ̀ranyàn fún ni taiban ghayra musirin alayhi lẹ́ni tó ti túbá tí ó tẹ̀ǹpẹ̀lẹ̀mọ́ ẹ̀ṣẹ̀ náà fa inna Allaha yatubu alayhi dájúdájú ọlọ́run bá á gba ìrònúpìwàdá rẹ̀ wa yaqbalu tawbata an ibadi a sì máa gba ìrònúpìwàdá àwọn ẹrúsìn rẹ̀ wa ya'fu an sayyi'at a sì máa ṣàmójúkúrò níbi àwọn iṣẹ́ ibi. ومن لقيه وقد أقيم عليه حد ذلك الذنب في الدنيا فهو كفارة ẹnikẹ́ni tó bá wá pàdé rẹ̀ lẹ́ni tí wọ́n ti dá sẹ̀ríà hádù fún lórí ẹ̀ṣẹ̀ tó dá láyé ń bí ìṣàfọ̀mọ́ ni yóò jẹ́ fún un كما جاء في الخبر عن عن رسول الله صلى الله عليه وسلم gẹ́lẹ́ bí ó ti ṣe wá nínú àwọn ìgbàwọ́ ọ̀rọ̀ láti ọ̀dọ̀ ìránṣẹ́ Ọlọ́run bá kíkì àti Ọlọ́run bá kó máa jẹ́ tiẹ̀. ومن لقيه مصرا غير تائب من الذنوب التي قد استوجب بها العقوبة ẹnikẹ́ni tí ó bá pàdé rẹ̀ lẹ́ni tó tẹ̀ǹpẹ̀lẹ̀ mọ́ ẹ̀ṣẹ̀ tiẹ̀ láì ronúpìwàdà kúrò ńbẹ̀ lẹ́ṣẹ̀ tí a máa sọ ìyà di ọ̀ranyàn fún ni fàámùrù ila Allah àlámọ̀rí rẹ̀ ọ̀dọ̀wọ̀ ọlọ́wọ́n bá o insha àdábà tó bá wù ú yóò fìyà jẹ wà insha àgọ́fàrọ̀lá tó bá sì wù ú a sì ṣe àforíjì fún wa man laqiyahu min káfírin ẹnikẹ́ni tó bá pàdé rẹ̀ tó jẹ́ kèfèrí àdábàhu walam yaghfir lahu yóò fìyà jẹ ni kò sì ní foríjì rárá warrajmu haqqun ala man zana ìnẹ́lókòpa ẹ̀tọ́ sì ló jẹ́ lórí ẹnikẹ́ni tó bá ṣàgbèrè wa qad uhsina lẹ́yìn ìgbà tó ti lọ́kọ rí àbò ti níyàwó rí ìdá àtàrọ̀fà àwòkọ́mọ̀tà àlẹ́yìn bayyina tó bá jẹ́wọ́ fúnra rẹ̀ àbí àrídájú ti wà lórí ọ̀rọ̀ rẹ̀ wàkọ̀dọ̀rọ̀ jama rasulullahi sallallahu alayhi wa sallam ìránṣẹ́ ọlọ́run ọba kíkẹ́ àti ọlọ́run ọba kọ́ máa bẹ fún un ó sì ti pàṣẹ rí pẹ̀lú pé kí wọ́n lẹ́ni lóko pa wàkọ̀dọ̀rọ̀ jama tilẹ̀ àìmọ̀tò rashidun àwọn aṣíwájú tí a ti fi mànà náà sì ti lẹ̀kọ̀ panirí wa man intaqasa ahadan min ashabi rasulillahi sallallahu alayhi wa sallam ẹnikẹ́ni tí ó bá wá fi àbùkù kan ìkankan nínú àwọn sàábì ìránṣẹ́ ọlọ́run bá kíkẹ́ àti ọlọ́run bá kọ́ máa bá aw abghadahu bi hadathin kana min àbí ọkùnrinra rẹ̀ látara ìṣesí kan tó wáyé láti ọwọ́ rẹ̀ aw dhakara masawi ahu kana mubtadi'an àbí ọmọ wá sí ìrántí ìkanú àwọn àṣìṣe rẹ̀ ó sì di aládàdálẹ̀ hatta yatarahama alayhim jami'a títí tí yóò fi tọrọ ìkẹ́ ọlọ́run bá fún gbogbo wọn lápapọ̀ wa yakuna qalbuhu lahum salima tí ọkàn rẹ̀ tí ó sì wà lálàáfíà nípa wọn wan nifaqu huwal kufr ìṣọ̀bẹ́sẹ̀lú sì jẹ́ ìṣe kèfèrí an yakfura billahi wa ya'buda ghayra òun náà sì ní kó ṣe kèfèrí sọ́lọ́run bá kó sì máa ṣe nǹkan àmì lẹ́yìn islam fil alaniya kó sì fi ìsìláàmù hàn ní gbangba ta مثل المنافقين الذين كانوا على عهد رسول الله صلى الله عليه وسلم gẹ́lẹ́ bí àwọn ọ̀sọ̀bẹ́sẹ̀lú tí ń bẹ ní ojú ayé ìránṣẹ́ ọlọ́run ọba kíkẹ́ àti ọlọ́run ọba kó máa bẹ fún un waqauluhu sallallahu alayhi wa sallam àti wípé ọ̀rọ̀ rẹ̀ kíkẹ́ àti ọlọ́run ọba kó máa bẹ fún tó sọ wípé thalathun man fahuwa munafiq nǹkan mẹ́ta kan ẹnikẹ́ni tí ọba ti ń bẹ ní ara rẹ̀ ó ti di ọ̀sọ̀bẹ́sẹ̀lú. hada ala tagliyo ọ̀rọ̀ yìí wá lórí ìkápámọ́ nǹkan ni narwiha kama jaat a máa gbà wá gẹ́lẹ́ bí ó ti wá náà ni wala nufassiruha a sì ní ṣàlàyé rẹ̀. wa àti ọ̀rọ̀ rẹ̀ tó sọ wípé la tarji'u ba'di kuffaran dullala yadribu ba'dukum riqaba ba'd ẹ má ṣe yẹ̀yìn padà lẹ́yìn mi wa mithlu idha iltaqa al-muslimani bisayfayhima fal-qatilu wal àti irú ọ̀rọ̀ rẹ̀ tó sọ wípé kẹwádìí kèfèrí tí ó sọnù tẹ́ẹ̀mọ̀ gẹ́ra yín lọ́rùn ìgbàkigbà tí mùsùlùmí méjì bá ti lè pàdé ara wọn pẹ̀lú ìdálọ́wọ́ wọn àtẹni pa ni àtẹni àwọn méjèèjì ni wọ́n wọ̀ ná. wa sibabul muslimi fusuqun wa qitaluhu kufr àti irú ọ̀rọ̀ rẹ̀ tó sọ wípé bíbú mùsùlùmí ìsepòókì ni pípa ìsekèfèrí sí ni wàmífìlú mọ̀nkọ́lá ní àkíhì ya káfíìr faqad bá abiha ahaduhuma àti irú ọ̀rọ̀ rẹ̀ tó sọ wípé ẹnikẹ́ni tó bá sọ fún ọmọ ẹ̀yà rẹ̀ wípé irẹ́ kèfèrí dájúdájú ìkànnú àwọn méjèèjì ti forí gbé wàmífìlú kúfurún billahi tabarru'un min nasabin wa indaqqa àti irú ọ̀rọ̀ rẹ̀ tó sọ wípé ìṣekèfèrè sọ́lọ́run ọba òun náà ni ìbọ́pábọ́sẹ̀ kúrò níbi okùn ìbí kan kódà bọ́wẹ́ wọnáhùn hadhihi ahadith mimma qad sahha wa hufidh àti irú àwọn ìgbàwọ́ ọ̀rọ̀ báyìí lè tó jẹ́ wípé wọ́n fẹsẹ̀ nílẹ̀ wọ́n sì sọ dáadáa fa inna nusallimu lahu dájúdájú ńṣe ni ájùpájù sẹ́lẹ̀ fún wa illam na'lam tafsiraha kódà bá a máa àlàyé rẹ̀ wala natakallamu fiha a sì ní sọ̀rọ̀ tako wala nujadilu fiha a sì ní jiyàn lórí rẹ̀ wala nufassiru hadhihi al-ahaditha illa mithla ma ja'at a sì ní ṣe ìfọ́síwẹ́wẹ́ irú àwọn ìgbàwọ́ ọ̀rọ̀ báyìí àyàfi kó jẹ́ gẹ́lẹ́ bó ti ṣe wá la narudduha illa bi ahaqqi minha a ní dáa padà wípé kò rí bẹ́ẹ̀ àyàfi pẹ̀lú tó bá lágbára jù ú lọ tó sì lẹ́tọ̀ síbẹ̀. waljannatu wan naru makhluqatan alijanna àti iná nǹkan tó ti ṣẹ̀dá làwọn méjèèjì jẹ́ qad khuliqata wọ́n ti dá wọn báyìí báyìí kama jaa an rasulillahi sallallahu alayhi wa sallam gẹ́lẹ́ bó ti ṣe gba ìgbàwọ́ ọ̀rọ̀ náà láti ọ̀dọ̀ ìránṣẹ́ Ọlọ́run bá kíkẹ́ àti ọlọ ọlọmọkọ máa bẹ fún un tó sọ wípé dakhaltu aljannata wa ra'aytu qasran mo wọ inú ọgbà àlìjánná mo sì rí ààfin nínú rẹ̀ wa ra'aytu alkawthar mo sì rí ibùdó kawthar wattala'tu fil jannati fa ra'aytu akthara ahliha kadha àti ọ̀rọ̀ rẹ̀ tó sọ wípé mo bójú wo inú àlìjánná mo sì rí àwọn tán pọ̀jù nínú àwọn tán bẹ́nu rẹ̀ tán rí báyìí báyìí wattala'tu fin nari fara'aytu kadha wa kadha àtọ̀rọ̀ rẹ̀ tó sọ wípé mo bójú wo iná mo sì rí nǹkan báyìí báyìí nínú rẹ̀ faman za'ama annahuma lam tukhlaqa ẹnikẹ́ni tó bá lọ ń lérò wípé wọn ò tí ì ṣẹ̀dá àwọn méjèèjì wọ̀nyí fahuwa mukadhibun bil qur'an ajẹ́ wípé olùpẹ́ qur'an nìrọ̀ òun wa ahadithi rasulillahi sallallahu alayhi wa sallam àti olùpẹ̀ àwọn ìgbàwọ́ọ̀rọ̀ láti ọ̀dọ̀ ìránṣẹ́ ọlọ́run ọba kí ìkẹ́ àti ọlọ́run ọkọ máa bá wala ahsibuhu yu'minu bil jannati wan nar mi ò sì lérò wípé irúfẹ́ ẹni bẹ́ẹ̀ nígbàgbọ́ nínú àlìjánná àti iná wa man mata min ahli al-qiblati muwahhidan yusalla alayhi àti wípé ẹnikẹ́ni tó bá gbẹ̀mí míì nínú àwọn tá a jọ ń dojúkọ qibla lẹ́ni tí ó gbàgbọ́ nínú ìjọ kan ṣoṣo ọlọ́run ọba ẹni tá a máa ń kírun sí lára ni wa yustaghfaru lah ẹni tá a sì máa ń wá àforíjì fún ni wala yuhjabu anhu listighfar a sì gbọ́dọ̀ lérò wípé wá àforíjì fún kò ní sí láǹfààní wala tutraku salatu alayhi li dhanbin adnaba a sì gbọ́dọ̀ gbé ìkírun sí lára jùúlẹ̀ nítorí ẹ̀ṣẹ̀ kana aw kabiran ẹ̀ṣẹ̀ kékeré ni àbí ẹ̀ṣẹ̀ tó tóbi amruhu ila ta'ala ọ̀rọ̀ rẹ̀ di ọwọ́ Ọlọ́run akhirur risala èyí náà ni òpin àkọọ́lẹ̀ yìí walhamdulillahi wahda gbogbo ọpẹ́ sì ni ti ọlọ́run bá lónìí kan wasalatuhu ala muhammadin wa alihi wa sallama taslima ìkẹ́ rẹ̀ kó sì máa jẹ́ títí muhammad àti àwọn olùtẹ̀lé rẹ̀ kó sì ṣe àlàáfíà fún lọ́pọ̀ yanturu.